auzu billahi mina shaitani rajim bisimilahi rahmani rahim ìsìláàmù tí a wà ń bẹ̀ yìí òpó márùn náà ló di imú kí làkọ́kọ́ náà òpó islam òun ni ká gba ọlọ́run gbọ́ lódodo shahadatu allah ilaha illallah lẹ́yìn ìgbọ́ ọlọ́run gbọ́ lódodo wa anna muhammad rasulullah anabi muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run rán sí wa ká gbà pé òjíṣẹ́ ni ká sì máa kírun wákàtí márààrún wa déédéé ìkọ́mi salat ìta ìzakat tí zaka bá dé ká yọ ọ́ ẹni ọlọ́run bá fún lágbára kó yọ zakat nínú òpó ìsìláàmù nù ẹlẹ́ẹ̀kẹrin kọ́hún ẹlẹ́ẹ̀karùn-ún hajjul bayt limani stata ilé ìsẹ̀bíìlà ẹni ọlọ́run bá bò láṣìírí maka ló dé kàlọ́ maka gbogbo tí ń jẹ́ràn òpó ẹ̀sìn ìsìláàmù márààrún náà nù ìsìláàmù kì í ṣe nǹkan tó le islam kì í sì ṣe ẹ̀sìn jàgídíjàgan díìnù yóò sọ̀rọ̀ ẹ̀sìn tó rọrùn púpọ̀ ni ẹ̀sìn islam gbogbo ẹni ẹ bá wá rí i tó bá wá mú islam tó bóun lé kókókókókókókó kárí pé kì í ṣe islam ló ń ṣe nǹkan ara títí ẹ ló ń ṣe islam rọrùn púpọ̀ ìwà islam bí islam ti dáa tó náà lẹ torí lára wíwá ta wá ta dá yín lóhùn yìí gbogbo ẹni tẹ bá ti rí tí ń wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí sì ń ṣe dáadáa tí ń wari tí ó ṣèwà burúkú islam ń bẹ lára rẹ̀ náà ni gbogbo ojú tí ń wò mí náà nílé lónìí ọlọmọdé ojú yín ó fọ́ o Orísun ni ẹ máa wo kẹ ẹ lè máa sun kẹ ẹ lè máa sun sówó kẹ ẹ máa sun sí gbogbo nǹkan ẹ má forí sunlẹ̀ o taqabbal minna innaka anta sami'un alim wa tub ya allahu ya maulana innaka anta tawwabur rahim rabbana afrigh alayna sabran. وثبت أقدامنا فانظرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم آمين